السلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته سورة الحج مدنية سورة wọ́n pè ní suratul hajj nítorí pé allahu azza ọ sọrọ ó sọ̀rọ̀ nípa iṣẹ́ hajj lọpọlọpọ nínú súra yìí ó sì fún wa nírò bó ń ti ṣe pa anabi ibrahim aleyhi salam láṣẹ pé kó kéde pèdè kó kéde pèpè fúnṣẹ́ hajj. eléyìí tó ṣe pé lọ́jọ́ yẹn bàtí anabi ibrahim aleyhi salam tó pèpè gbogbo àwọn ẹ̀dá tí wọ́n dáhùn gbogbo wọn náà ni wọ́n lọ ṣiṣẹ́ hajj <clears throat> kótó di kí wọ́n filẹ̀ ayé sílẹ̀ surat alhajj almadina tun nabawiya náà ló ti sọ̀kalẹ̀ gẹ́gẹ́ ti ṣe máa ní pé ńgbà tá nàbì sallallahu alayhi wa sallam tó ń bẹ ní Mẹ́kà èyí tó jẹ́ kókó táwọn ayatul Qur'aniyya tí ń sọ̀kalẹ̀ dálé lórí òun náà ni ọ̀rọ̀ nípa at àwọn náà sì ti mọ̀ pé at yẹn òun náà ni ìpìlẹ̀ tá a máa ma ilé lé lórí tílé bá wá wà tílé ò ní pilẹ̀ ohun tó dájú ni pé irú ilé bẹ́ẹ̀ kò ní tọ́jọ́ irú ilé bẹ́ẹ̀ kò ní gbé dàwó anabi sallallahu alayhi wa sallam ló fi lu ọdún mẹ́tàlá gbáko ní Mẹ́kà tí fi ń pèpè lọ sí di at Allahu azza wa jalla ó ṣe iṣẹ́ hajj lọ́ranyàn lórí àlùmọ́ yìí ti jọ́gbìn dàlùkìyàmà ní ọdún kẹfà lẹ́yìn hijra nabi sallallahu alayhi wa sallam èyí tó túmọ̀ sí pé ńkọdún mẹ́rin tánàbí ó kú fàyè sílẹ̀ lọ́lọ́wọ́ ṣiṣẹ́ hajj lọ́ranyàn àmọ́ nabi sallallahu alayhi wa sallam <clears throat> ìgbà tó lọ ẹlẹ́dàá tó ṣe <clears throat> iṣẹ́ hajj lọ́ranyàn lórí rẹ̀ <clears throat> àti àlùmọ́ rẹ̀ anabi sallallahu alayhi wa sallam kò lọ ṣiṣẹ́ hajj yìí lọ́dún kẹfà ọdún keje ọdún kẹjọ ọdún kẹsàn-án ló tó lọ ṣiṣẹ́ hajj eléyìí bí ọlọ́kan ọ̀jọ̀kan ọ̀rọ̀. ninu علم أصول الفقه fiqh wikpe الامر المطلق هل يقتضي الفوريه او لا اسيتم قوه tásẹ̀ yìí wá láì jẹ́ pé wọ́n yan pípẹ́ ẹ lọ sí lẹ́sẹ̀kẹsẹ̀ ṣé gbogbo àṣẹ tó bá ti wá bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ẹ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ abẹ́lé fífalẹ̀. alẹ́ ìtọ́dọ́gbadù nínú ṣẹ̀ríya wọn náà ni pé al-amrul mutlaq yaqtadi al àṣẹ tó lọ́wọ́ bá fi pa wá kọ̀gbá ká fífalẹ̀. Al kò gba kábàsì kò jẹ́ ó pè fún kásẹ̀ ní kíákíá ní yàjóyàjó ni àwọn eléyìí wá sọ pé kí ló dé nígbà tí Allah tó pa anabi láṣẹ walillahi ala nnasi hijjul bayti man istata'a ilayhi sabila wa man kafara fa inna Allaha ghaniyyun 'anil 'alamin látọdún kẹfà lẹ́yìn hijra tánàbí sallallahu alayhi wa tí ó ṣe hajj àfi lọ́dún kẹwàá àfi lọ́dún kẹwàá àbọ̀dún kẹsàn-án wọn ní tó fa ni pé lóòótọ́ láti ọdún kẹfà ní Allahu azza wa jal ló ti ṣe hajj lọ́rùn ẹ̀ lórí anabi sallallahu alayhi wa sallam àmọ́ náà wàá dàtọ́ là níwájú anabi sallallahu alayhi wa sallam láti ṣe hajj lọ́dún kẹfà tẹ́ bá gbàgbé àwọn kuffaru Quraysh àwọn alẹ́ni tó ṣe pé wọ́n ń ṣàkóso lórí Mẹ́kà àwọn ò sì gbà kánàbì sallallahu alaihi wasallam kó wọ Mẹ́kà ẹnìkan láti jọ tánàbì sallallahu alaihi wasallam tó ti ṣe hijra lọ sí al-Madina wọn àgbáláyè kó lè wọ Mẹ́kà ọdún kẹfà yìí gangan tó ṣe déédéé ọdún tó lọ́ọ́ ṣe hajj lọ́ràn yìí Ànábì sallallahu alaihi ń gbìyànjú láti lọ ṣiṣẹ́ hajj láti lọ ṣiṣẹ́ umra ní mẹ́kà ṣùgbọ́n tó ṣe kó àwọn kufar Quraysh wọ́n dí ànábì lọ́nà àwọn òjò kó dé mẹ́kà bàbá wa pé olúwa ti ṣe hajj lọ́rọ̀ yẹn fún ìbádùn kẹfà yìí náà ló gbèrò kún fẹ́ lọ ṣe umra táwọn àti láàwí tí wọn ò débẹ̀ bó ló ṣe wá fẹ́ débẹ̀ lọ́dún kẹfà yìí lẹ́yìn ìgbà tó ti gbéra kó n fẹ́ lọ ṣe umra tí wọ́n di lọ́nà tí wọ́n jọ débẹ̀ tí wọ́n fi kọ ìwé àsọyépọ̀ ní al-Hudaybiya wọ́n kọ̀wé pé àwọn ò ní gbà kánàbí sallallahu alaihi wasallam kó wọ Mẹ́kà lọ́dún yìí tí ó wọ Mẹ́kà ọdọọdún tí ń bọ̀ tó bá sì wọ Mẹ́kà àwọn ò ní yọ̀ǹda láti wá sí nǹkan kan àfi ṣe umra sẹ́ni tó lò wọ́n gbọ́ láyè tó wọ́n bá sì tún gbọ́ láyè wọ́n gbọ́ láyè ni fi ọ̀dọ̀yẹ́kìl mọ́mkìnàt níbi èyí tó ṣe pé òun ló fún jù ó ní umra òun ò lè gbà kọ́ wá sí hajj. sọ̀bọ́ la Nabi sallallahu alaihi wasallam ti fẹ́ wá sí yàtọ̀ sí lẹ́yìn ẹ rí i pé Mẹ́kà yẹn lásìkò ìgbà tá à ń sọ yẹn ògèdè àwọn èrè àti òòṣà iná lọ́wọ́ àláyíká Kàábà islam ó ti gbilẹ̀ islam ó ti lágbára ní almadina báwo lẹ́rù kó anabi islam yóò sì wá wá sí mẹ́kà láti wá sí tọ́wáfù bayitullahi azza wa jal ní ìgbà tí àwọn òòṣà ń bẹ láyìíká rẹ̀ kó lè ṣèṣe. yàtọ̀ sílẹ̀ yìí ẹ mọ̀ kí mẹ́kà ní ìgbà yẹn ẹni tí ó bá ti ṣe tọ́wáfù tí ó bá ti jọ́ kan nínú àwọn Quraishawa kò gbọ́dọ̀ ṣe tọ́wáfù pẹ̀lú ẹ̀wù lọ́rùn. yóò yá ẹ̀wù lọ́dọ̀ ara mẹ́kà àìwá rẹ̀ wù yá ó túmọ̀ sí pé yóò ṣe tọ̀wáfù ní hòhò nítorí pé àwọn gbà wípé àwọn ará mẹ́kà àwọn Quraishawa àwọn ẹlẹ́ni tó má àwọn nìkan ni wọ́n lè fẹ̀wù ṣe tọ̀wáfù tí ó bá ti já wọn àyàfi tẹ́ni tó bá wá láti bòmíì kó yá ẹ̀wù wọn láti ṣe tọ̀wáfù tó o ti rí Quraishi láti yá ọ tó fi ṣe tọ̀wáfù gbàgbé ẹ̀ ṣe tọ̀wáfù hòhò ni tọkùnrin tóbìnrin tí ó bá ti jẹ́ kúrẹ́ṣí kò sí bó ti ṣe ṣe tọ̀wáf àyàfi kọjá yìí pé ó ṣe tọ̀wáf rẹ ní hòhò ni. ló fi jẹ́ pé tóbìnrin máa ń ṣe tọ̀wáf ní hòhò yẹn yóò máa sọ yìí lónìí o. nítorí bá ti hàn nínú ìhòòhò ọtọ sẹni tó bá rí nítorí bá ti parí umra tó gbóhùn àbí hajj ó nù lè rí di ẹ ọjà lẹ́yìn náà ṣé bí wọ́n ṣe ṣe tawafu òhò náà hajj ní ìgbà yẹn àwọn ẹni tó àwọn náà wá ṣe tọ́wáfù tiwọn alimuslimun wọ́n ṣe tọ́wáfù tiwọn alkufar wọ́n ṣe sọfà marwa almuslimun àwọn náà ṣe sọfà marwa alkufar àwọn náà lọ sí musdalifa wọ́n lọ sí mina bó tilẹ̀ jẹ́ pé àwọn kufar quraish àwọn kì í dúró ní arafa nítorí wọ́n sọ pé arafa òde haram ni àwọn kuma àwọn lẹni tó ma ẹni tó ma kò ní dúró lóde haram inú haram nìkan làwọn wà àwọn ẹni tó wá láti jìnnàjìnnà àwọn ni máa dúró ní Arafa ṣùgbọ́n Muzdalifa làwọn ti dúró ìgbà tẹ́sí Islam wá dé ó ní alhajju Arafa ìdúró àràfà gangan ni hajj eléyìí bẹ nínú al-masā'ilu al-jāhiliyyatu allatī khālafa fīhā ar-rasūlu sallallahu alayhi wa alihi wa sallam ahla al-jāhiliyya. ń bẹ nínú àwọn àṣìṣe àwọn èèyàn láyé ojú dúdú tánàbí fi yapa wọn nítorí pé hajj tánàbí ṣe láyé jahiliya arafat ló ti dúró ó ṣe bẹ́ẹ̀ ó fi yapa sáwọn kùfàrù Quraysh táwọn máa ń dúró níbo Muzdalifa ilé ìbá yé wa ǹgbà tó di ní ọdún kẹsàn-án ǹgbà tó di lọ́dún kẹjọ anabi sallallahu alayhi olúwa ẹlẹ́dàá fún ṣẹ́gun lórí Mẹ́kà màtánàbí ní ṣẹ́gun lórí Mẹ́kà wọ́n rán wọn anabi sallallahu alaihi wasallam ọfọ mọ́kà má kúrò níbi àwọn ère gbogbo àwọn ère gbogbo àwọn pàǹtítọ́ aláyíká káàbà wọ́n kó gbogbo ẹ̀ lọ́dà gbó wa qul jaa al-haqqu wa zahaqa al-batil inna al-batila kana zahuqa tánà bí ti na pọ̀pọ̀ rẹ̀ sèrè báyìí èrè ọba wo wa qul jaa al-haqqu wa zahaqa al-batil.

ní bẹ láyìíká Kaaba gbàtà nàbì sallallahu alayhi wa sallam tó borí wọ́n fọ́ Kaaba wọ́n fọ́ ma gbàtà wà dọdún kẹsàn ọdún kẹwàá là nàbì tó ṣe hajj anabi wa ran Abubakar radiyallahu anhu kó síwájú àwọn èèyàn láti ṣe hajj ní ọdún kẹsàn nítorí pé Mẹ́kà ó ti di darul Islam. تقول لا نبسك إلى هجرة بعد الفتح وسايف يعني ككلات سهجرة ملات مكة واس مدينة نترك مكة ناتي دار الإسلام كما المدينة دار الإسلام يا بي مدينة ناسجة دار الإسلام تا يقاتي النبي صلى الله عليه وآله وسلم tó di lọ́dún kẹsàn-án Suratu Baraa sọ̀kalẹ̀ nínú àwọn àyà tó sọ̀kalẹ̀ innamal mushrikuna najasun fala yaqrabul masjidal harama ba'da 'amihim hadha àwọn ọ̀sẹ́bọ wọn jẹ́ nǹkan kan bí ebá ṣẹ̀gbin torí náà látọdún yìí lọ wọn ò gbọdọ̀ tún súnmọ́ mọ́sálásí Mẹ́kà mọ́sálásí Kàábà bọ̀wọ̀ ó dé wọ̀ báyìí pé kí mùṣírìkì kó wá sí kaaba kó wá ló ń fẹ́ ṣe tọ́wáf ó dé ìwọ́díjọ́ gbẹ̀ndàl qiyama abubakar wọ́n ti rán kó wọn síwájú àwọn èèyàn lọ sí hajj wọ́n wá ní kí ali radiyallahu anhu àwọn òfin àti ìdájọ́ tuntun eléyìí tó lu asọ̀kalẹ̀ kó lọ ṣàlàyé rẹ̀ fún abubakar ní siddiq radiyallahu anhu báyìí abubakar ọgbà iṣẹ́ tá Ànábì sallallahu alayhi wa sallam fi rán ṣùgbọ́n àbí Ali radiyallahu anhu ọgbà iṣẹ́ tá Ànábì fi rán ìgbà tó ń wá ń lọ tí ń lọ tí ń lọ wọ́n rìn wọ́n bá Abubakar lọ́nà ìgbà tó wá bá Abubakar lọ́nà Abubakar wa sọ yìí pé sànàbì lọ́rùn ọlànàbì lọ́rùn amirun aw ma'mur. ṣé wọ́n ní kó di ọ̀gá fún wa ni ká tẹ̀lé ọ àbẹ́ni tí wọ́n tẹ̀lé mi tánàbì ti kọ́kọ́ ṣe lọ́gà ó ní balma la anábì rán mi kí n máa ọ lẹ́nu allahu akbar anábì yẹn da lérú yàtọ̀ sí wọ́tọ̀ gbádùn ti kọ́kọ́ yan nìkan lọ́gà kó tó di pọ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ tó lọ́ba ikú àti fẹ́ àwọn náà jáde tí máa dá nǹkan rú ọ̀rọ̀ tí wọ́n sọ fún kó ní wọ́n sọ fún un ní rárá tẹ̀lé yín ni kìí gangan ìlànà tẹ̀yìn ọ̀ máa tẹ̀lé Aliyu aka àwọn àyà tó lẹ́yìn ìgbà tí lọ ọkà wọn ọkà fáwọn èèyàn nígbà tí bá péjọ hajj so báyìí náà ti ṣe ṣe torí a rí i anabi wa sallallahu alayhi wa alayhi wa sallam ọdún kẹlẹ́ ló lọ sí hajj ọdún kẹwàá lẹ́yìn hijra a sì máa sábàbí tọ́fà tó fi pẹ́ nítorí pé maka ò sí lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yìn ìgbà tí maka wà lọ́wọ́ rẹ̀ gan ògèdè èrè ni wọ́n bùkátà kún ọ̀fọ̀ mọ́ ìgbà tí wọ́n fọ maka mọ́ta wọ́n tún ní láti sọ fún àwọn ọ̀sẹ̀ bọ́ àwọn ẹni tó wáyé pé tí wọ́n bá wá láti wá ṣe tọ̀wáfù fún hajj àbí umrah tí wọ́n wá ṣe ìhòòhò ni wọ́n á máa ṣe nítorí kánábì ọmọ bá rírì kúrì èèyàn á sọ pé tó bá jẹ́ pé kánábì ọmọ bá rírì kúrì sọ́tọ̀ káwọn sọ̀hábò rírì kúrì tó fi rán wọn kí wọ́n lọ síwájú àwọn èèyàn ṣe hajj lọ́dún kẹsàn-án sọ́tọ̀ káwọn sọ̀hábò rírì kúrì kọ̀tọ́kọ̀ wọn rírì kúrì kí ló dé tó sínà fáwọn sọ̀hábà láti rírì kúrì àwọn sọ pé àkọ́kọ́ anabi wa sallallahu alayhi wa sallam kọ̀ọ̀rọ̀ àwọn sọ̀hábà lọ́kùnrin lè lọ rí ìrìkúrì ẹsẹ̀ mọ̀kẹ́ tí ìrìkúrì bá gbéra rẹ̀ síwájú ẹ̀ ìrìkúrì ó gbéra rẹ̀ síwájú ẹ̀ ọ̀nà tó gbà tó fi yọ òun náà ni pé ṣẹ̀ríà sọ pé gbójú tiẹ̀ síbòmí eléyìí tó bá kọ́kọ́ jẹ́ yí pé ó hàn níwájú rẹ lójijì ó ní kò sẹ́ṣẹ̀ ń bẹ àmì ìtọ́ba wò lẹ́ẹ̀kejì ẹ̀ṣẹ̀ wà mí o àìmọye tó ti wò tó ti lé jókòjú rẹ fọ́ dànù tala kọ́kọ́ lọ lu aṣàmójúkúrò fún parí àmọ́ gbogbo tó ti ju tala kọ́kọ́ lọ ó pè fẹsẹ̀ ẹlẹyìn ìjọba olùwàwa ni. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد olùwàní ya iyuhan nas akpẹ̀yìn èèyàn nítorí pé ọ̀rọ̀ níbí ọba èèyàn gbogbo èèyàn wí kìí sọ̀rọ̀ tá à ń dá bá mùsùlùmí lásán sọ. So gbogbo èèyàn pátá iná ló yẹ kó gbìyànjú láti kọ́ síbi kan kó o lè bá a jẹ́ wípé o ò fi jẹun nítorí pé pípè tó lù wá ń pè wáyé àṣẹ tó fẹ́ pa wá lẹ́yìn rẹ̀ ọ̀kárí tó lórí tẹlẹ́mu wa ló sì sọ pé yá ayyuhan ni ó sì sọ pé yá ayyuhal ladhina amanu. يا أيها الناس أقبين èèyàn tó bá ní wọ́n pe àwọn èèyàn ìpè ó sì wá látọ̀dọ̀ Olúwa Ẹlẹ́dàá wa ìpè yìí ju agbára gbogbo oníkálukú lọ ìpè yìí kọjá ń tá a fẹ́ máa yiri wò ìpè yìí kọjá ọba mi láàmú kọba mi láàmú Olúwa Ẹlẹ́dàá wa ló ń pè ọ́ ò ní àsìkò. gẹ́gẹ́ bó o ti ṣe láàyè láti sọ wípé tó bá wù mí máa tẹ̀lé tó bá wù mí ìní tẹ̀lé nítorí pé bó ti ṣe pèpè yìí ẹ ń bá tẹ̀lé wọn ò sóríire ẹni tó bá kùnà láti tẹ̀lé tí wọ́n bá wọn wọ gàù. olùwànìyà ayyuhannas annasu adam gbogbo àwọn tó bá pè léèyàn ọmọ anabi adam aleyhi salam ni wọn kò sẹ́nìkan nínú ẹni tí wọ́n pè léèyàn tí kìí sọmọ fanabi adam aleyhi salam kò sí baba ńlá mi tó ṣe àwọn èèyàn kalẹ̀ yàtọ̀ sí adam aleyhi salam torí ẹ̀ a rí i pé àwọn èèyàn tá à ń pè nínú àyà yìí àwọn kan nínú wọn gbọ́ wọn tẹ̀lé àwọn kan gbọ́ wọn fetí pàlàbà rẹ̀. ya ayyuhannas akpẹ̀yìn èèyàn àdámù ni baba ńlá wa o kí ẹ bó ti jẹ́ pé ìbílísù ni baba ńlá àwọn àǹjẹ̀nu eléyìí ọ̀lẹ́jà ń bá kan nu pàdámù ni baba ńlá wa àdámù aleyhi salam ó baba ńlá wa òhun iná ẹlẹ́ni tó ṣe pé látara rẹ̀ lèèyàn ti ṣẹ̀ àtúnwò àtìyàwó rẹ̀ Hawa bó bá ṣe wo olúwa ló máa ń sọ láàrẹ olúwa ni yá yohannas akọ ẹ̀yin èèyàn ẹríkì lágùn abìkan nínú àwọn àtàn ilé tí wọ́n máa ń sọ fún wa wọ́n lè sọ pé nìkan náà ni baba ńlá àwọn kan kí ẹ máa ṣe pìtàn kó Odùduwà ni baba ńlá àwọn Yorùbá ẹ rí i pé ìtàn kìí ṣe gbogbo èèyàn lọ́gbàá wọlé nítorí pé àwọn òpìtàn sọ pé àwọn ẹni tí Odùduwà bá níbi tó tọ́kọ́kọ́ sọ̀kalẹ̀ sí wọn èdè wo lè dé wọn ẹ̀yà wo lè yá wọn ìran ni ìran wọn tó fi wá jẹ́ pé wọ́n ni baba ńlá Yorùbá hmm. wọ́n sì láwọn ẹni tó bá ń bẹ àwọn náà ti ń jọba tẹ́lẹ̀ sọ́yìn kí wọ́n máa jiyàn lórí eléyìí kódà bíi pé gbogbo yín ọmọ ádámà ni bẹ́ẹ̀ náà ni àwọn haúsá gbàtà àwọn apìtàn tiwọn títí wọn ní baba ńlá àwọn ní bayajida bayajida níbo ló ti wá wọn ní bagadaza bagdad ní al-Iraq wọn níbẹ̀ ni baba ńlá àwọn bayajida ti wá àwọn kan náà tó ń fàádò ní pé àbọ̀ ló ṣe jẹ́ pé baba ńlá ti ní bayajida níbo ló ti gbá èdè haúsá wa ṣé èsì kó àwọn tó bá ń bì lónà kéde wọn àmọ́ ńgbà tó ṣe pẹ́nu tiẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ jù wọ́n lọ ọgbọ́n jù wọ́n lọ ó lóye jù wọ́n lọ làbá kú sọ pé ẹni tí wọ́n ti bí ṣáájú ẹ̀ òun náà bàbá ńlá wọn. sẹ́yìn náà gẹ́ẹ̀tì rẹ̀ ara gbárí tí wọ́n máa ń lò nù tànù ẹni tí wọ́n ti bí ṣáájú rẹ̀ wọ́n ní wọ́n bàbá ńlá rẹ̀ bó lọ́mọ́ di bàbá bó ní bàbá ó ṣe wá dọ́mọ́ ṣùgbọ́n ti pé Adam ni baba ńlá àtàwọn tó fẹ́ràn Adam àtàwọn tó fẹ́ràn Adam àtàwọn tó ń pè Adam àti dáràn kan di àwọn gbogbo wọn ni wọ́n gbà pé Adam ni ta ni ó ní baba ńlá o tó o bá jẹ́ pé Adam baba ńlá rẹ̀ sọmọ ọ̀bọ ni wọ́n ni kí ẹ bí Darwin ṣe sọ pọ̀ bọ̀ làwọn ń tà wọn bí ọ̀bọ ìnìpìlẹ̀ àwọn ọ̀bọ ni wọ́n ń tẹ̀síwájú wọ́n ń tẹ̀síwájú ojú rẹ̀ tó jìn sínú bẹ̀rẹ̀ sí ní bọ́ síta abẹ́rẹ́ nǹkan mẹ́ irú tọ́wà ń di rẹ̀ bẹ̀rẹ̀ sí pòórá bí ṣe ń fẹsẹ̀ mẹ́rin rìn ọba dẹni tí ń fẹsẹ̀ méjì rìn ẹgbọ́rọ́ bọ́yọ̀ òun àtàwọn baba ńlá rẹ̀ ìpìlẹ̀ wọn ọ̀bọ ni so ọ wá ṣàṣìṣe ọ wá ní gbogbo èèyàn àṣìṣe ẹnu ló gbé hmm, ìpìlẹ̀ tí níta ni anabi adam aleyhi salam kò sì sí lákọọ́lẹ̀ ikú ẹranko kan lọ́lọ́wọ́ akọ́dá Adam wọ́n ẹsẹ̀ wá déyàn lẹ́yìn ọ̀rẹ́ yìí kẹ́là ṣùgbọ́n Adam alayhi salamu èèyàn ni gẹ́gẹ́ bíi tiwa èèyàn ni máa jẹ́ ìpìlẹ̀ èèyàn gẹ́gẹ́ bá ǹjànú ṣe jẹ́ ìpìlẹ̀ àǹjànú ẹranko jẹ́ ìpìlẹ̀ ẹranko ewéko jẹ́ ìpìlẹ̀ ewéko ọ̀nà wa dà tí ó fi wá jẹ́ pọ̀ bọ̀ nípìlẹ̀ tiẹ̀ Mr. Darwin. wọn awitan tán wọn kọ́ àwọn ọmọ wọn kọ́ àwọn ọmọ ní tọ́tì láwọn sùkúlù wọn ló rò ọ̀rẹ́ kọ̀kọ́ ẹ̀kọ́ kínní kọ́ wọn rọ gbósì ọ lórí wọn àti èsì pọ̀ bọ̀ lẹ́yìn láti pè lẹ́yìn èèyàn dídúró tí ó do garando èèyàn ni lẹ́yìn náà tẹ́kọ̀ àwọn ń sọ pé èèyàn gan gbogbo nǹkan tí ń bẹ àwọn ń bẹ nínú the action of nature pé asán ní kàn dá gbogbo ẹ̀ àbí nature ń bo ní gbé kí lè àdírẹ́sì nature dúdú ni àbí funfun nature torí ẹ̀ náà la ṣe túmọ̀ rẹ̀ pa sàn ni kò lórúkọ kò lóríkì kò sí bá a ṣe fẹ́ ròyìn rẹ̀ kò sí wọ́n máa ń pè ní adam kullu ma la sifata lahu fahuwa ma'dum gbogbo ntí ọba ti ní ìròyìn nǹkan yẹn ò sí. يا أيها الناس اتقوا ربكم wọ́n ní ànásù oríṣiríṣi ọ̀rọ̀ ló wà nípa ibo ló ti wá gan èèyàn tí wọ́n ń pè wá léde lárúbá anas wọ́n níbo ló ti wá àwọn kan sọ pé ẹni tá a máa bá a nájú minal uns hamza nun sin àwọn kan sọ pé ń hmm, mina nisian pípé látara àgbàgbé pé látara àgbàgbé ni wọ́n ti mú kọfí yàn torí ẹ̀ ni akéwì yẹn sọ pé wa ma summiyal insanu illa linasiyihi walal qalbu illa annahu yataqallabu. wọ́n ní wọn ò pèèyàn léèyàn àfi nítorí pé máa gbàgbé wọn ò sì pé ọkàn lọ́kàn àfi nítorí pé ọkàn máa yí padà gbogbo bó tilẹ̀ wù kó olúwa ni a pè èèyàn o olúwa yín olúwa ọ̀kan la o olúwa o gbogbo ẹni tó bá ti rí àwọn làá máa sọ pé wọ́n lẹ́sìn ẹni tí ó bá ti sin Allah a máa sọ pé wọ́n lẹ́sìn àwọn ni kèfèrí aláìmẹ̀tì kan ittaqu rabbakum ẹ bẹ̀rù Olúwa yín ar-Rabbu ló bí rububiyya ẹ bẹ̀rù Olúwa yín ló bí rububiyya láfi sọ pé tauhid ńkọ́ oríṣi mẹ́ta ni tawhidul uluhiyya àti tawhidul rububiyya àti tawhidul asma wa sifat àwọn ọ̀nà tí tawhidi tó pín sínú látara ar-rabb àní tawhidul rububiyya sísọ olúwa láàṣọ nínú jíjẹ́ olúwa kásẹ̀ láàṣọ nínú àwọn iṣẹ́ tí ń ṣe kò sí nǹkan kan. kò sí ẹni náà kò sẹ́dá náà tó lè ṣerú iṣẹ́ tó wá ń se olúwa ẹlẹ́dàá wa ló ń dẹ̀dà olúwa ẹlẹ́dàá wa ló ń olúwa wa òun ló máa ń pẹ̀dà olúwa ló máa ń gbé ẹ̀dá ga òun ló máa ń rẹ ẹ̀dá lẹ̀ òun lọ́ba tí máa pé ká ní ká sì ní òun lọ́ba tí pé kí ńlọba tí boni láṣìírí ńlọba tí túni láṣìírí ńlọba tí panilẹ́rìn ńlọba tí panilẹ́kún ńlọba tí fúnni ńlọba tí kọ̀ láti fúnni ittaqu rabbakum ẹ bẹ̀rù olúwa yín ẹ bẹ̀rù rẹ̀ bẹ̀rù olúwa òun bẹ nínú tawhidul uluhiyya ay ifradullahi azza wa jalla àwọn asẹ́ táwọn ẹrú ń ṣe kó jẹ́ pé Allah nìkan ládojú rẹ̀ kọ́ ilé là ń pè ní tawhidul ibad oní tawhidul uluhiyya àbí tawhidul ilahiyya a gbọ́dọ̀ sí olúwa ẹlẹ́dàá lọ́kan ṣoṣo nínú àwọn asẹ́ ìjọsìn wa ó ń Allah ó ń nǹkan míì pẹ̀lú Allah fa anta mushrik ọ̀sẹ̀ bọ́ ni ọ́ ọ̀n wárí fún Allahu ọ̀n tún wárí fún nǹkan míì tó yàtọ̀ sí Allahu ọ̀sẹ̀ bọ̀ ni ọ́ gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ bó ti tó ń forí kanlẹ̀ fún Allahu ló tún forí kanlẹ̀ fún nǹkan míì fa anta ọ̀sẹ̀ bọ̀ ni ọ́ torí ẹ̀ ẹni tó jẹ́ ẹni tí ń bẹ̀rù Allah ó ti ń jọ́sìn fún Allah wa taqwa. أن تجعل بينك وبين وبين عذاب الله وقاية بامتثال أوامره واجتناب نواهيه kọ́ ma gàgà kan láàrin rẹ àti ya Allah látàrí kọ́ ma tẹ̀ láṣẹ Allah ó sì jìnnà sí ti Allah kọ́ gàgà tó ma ó ní wọ́n ń pè ní taqwa sentolu afikọ́ láṣẹ jìnnà sí tó ní kọ́ ọmọ sí ni wọ́n ń pè ní kíni at-taqwa àwọn adarí rẹ orí ń dán pandara ní gbogbo ògbà aṣọ funfun bàtà funfun ìbọ̀sẹ̀ funfun fìlà funfun ṣé gbogbo eléyìí sọ ọdẹni tí ń bẹ̀rù Allah kalla ìtànkù níbẹ̀rù Allah oníkọ́ máa ń ṣe ń tọ́lú wa fi pa wá láṣẹ kó sì jìnnà sí gbogbo ntọ́kọ̀ fún wa láti ṣe tí wọn bá ti ṣe bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n kò sí tàbí ṣùgbọ́n ọ wà nínú ẹni tí wọ́n mọ ròyìn pò níbẹ̀rù ọlọ ittaqu rabbakum olúwa ní o kìí ṣe nǹkan tó yàtọ̀ wọn ní ká ọwọ́ àfi sílẹ̀ rẹ̀ ọláwọn ìyá rẹ̀ kan oṣù mariga àwọn lọ ń ó fi Allah lẹ̀ wọn náà ń Sango. ó fi sílẹ̀ ọ̀ ń Mr Ogun. ó fi sílẹ̀ ọ ń bẹ̀rù mr isu ọ bẹ̀rù Allahu ọ ń gbogbo àwọn òsàkúgbèkúgbè ìbẹ̀rẹ̀ àdánù nítọ́dájú òun náà ní pé tó bá ti kùnà láti se ntọ́ yẹ ìdí ntí ọ̀yẹ lẹ́bàá nítorí pé ẹ̀ ń bá rí mọ́ṣáláṣí pọ̀ dọ̀tí tọkọ̀ láti mọ́wọ̀ kọ́ gba ilé ọjà ní ọ̀padà gbẹ́ kàn ilé ọjà lọ́padà gbá kàn eléyìí túmọ̀ sí pé. ṣe ń tọ́tọ́ ṣe ń tọ́ yẹ kọ́ ọ má bàa jẹ́ pé ntí ọ̀yọ́ àti ntí ọ̀tọ̀ ńlọ́padà sí káyìn láyè rẹ̀ bẹ̀rù Allah mẹ́jọ jẹ́ pé àwọn èèyàn lọ́ọ́ máa bẹ̀rù ẹ sì rí pé ìwọ̀nba díẹ̀ làwọn èèyàn bẹ̀rù Allah wọ́n ní kí ló dé wọ́n nítorí pé àrírí ni bàbá wa rírí sáà gbọ́rọ̀ nípa rẹ̀ àmọ́ kó bá tó tóbi tó lágbára ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ tí kọ́ ti kùn nítorí pé ìtọ́pọ̀jù nínú wa wọn ò ṣe àṣírọ̀hùn ọ̀gán àwọn kan wò pé nǹkan yìí àwọn òbúkátà káwọn ó ṣe nítorí pé nígbà tó ti dáhùn àbùrọ̀sọ fáwọn káwọn máa bẹ̀rù rẹ̀ báwo ló ti fẹ́ bẹ̀rù Allah ya ayyuhan nasu ttaqu èèyàn ẹ bẹ̀rù ẹ bẹ̀rù olúwa tó ṣẹ̀dá yín ẹ olúwa tó fún yín lẹ́mìí ṣe olúwa tí ìṣẹ̀mí àti yín bẹ lọ́wọ́ rẹ̀ ẹ olúwa ọba tó lálùjánnà ẹ bẹ̀rù olúwa ọba tó níná nítorí pé tó ọba bẹ̀rù rẹ̀ ó rí i pé ọ̀pọ̀dà ọ̀kan nínú àwọn tí ó kọfẹ́ kó pòórá ní ṣe ń fi gbogbo súrà yìí nífi ń kọ́ lẹ́kọ̀ọ́ ṣe ń tólúwa fi kọ́ láṣẹ dènà sí gbogbo ń tólúwa kọ̀ fún wa nítorí kó ló wá yá ayyuhan nasu taqu rabbakum inna zalzalata as-sa'ati shay'un 'azim ẹ̀yin ẹ̀yin ẹ bẹ̀rù Olúwa yín o nítorí pé mímì lògbòlògbò tí ilẹ̀ tí ó mì ní ìgbà nde, olúwa ni mo búra ìpè nǹkan ńlá ni rárá olúwa ni dájúdájú nǹkan ńlá ni mímì tí nǹkan mì ní ìgbà tí ìgbẹ̀ǹde alkiyama bá dé lójú wa lọ́pẹ́ sí kò jìnnà lọ́dọ̀ olúwa ẹlẹ́dàá wa innahum yarawnahu ba'ida wa narahu qariba èyí là ń wò ó yí pé ìgbẹ̀ǹde alkiyama ò ní dé. tẹ wá tàtàrà bẹ́ẹ̀ tọ́pọ̀ nu yín di kèfèrí za'ama alladhina kafaru alla yub'athu qul bala wa rabbi latub'athun àwọn kèfèrí ni wọ́n máa jánu àwọn làwọn ẹni tí wọ́n máa palantí ẹnu ike táwọn bá ti kú ti pin jàre ta ó tún gbá wọn dìde gbogbo ìyà tọ́yẹ kọ́jì àwọn lórí gbogbo àṣìṣe táwọn ṣe ayé làwọn ó ti jẹ́ kò sí nǹkan kan tọ́jọ́ gbẹ̀ndà kìyàmù ọ̀ ń sọ ó sẹ́nu ṣé wọ́n wọn ni kò jíra rẹ dìde lẹ́yìn kù ni ìwọ kọ́ ló jíra rẹ dìde olúwa ẹlẹ́dàá wa ni ó jẹ́ ọ dìde tiẹ̀ kọ́ ni kò jẹ́ nìkan kan dìde fitoluwa alẹ́ foluwa ní tí wọ́n kí wò ṣe ní kí wò ṣe. olúwa ní nǹkan ńlá ni o mímí lògbòlògbò tí omi nígbà àgbẹ̀yìn ilé ayé nǹkan ńlá ni eléyìí tó bá jẹ́ báwọn ọ̀kan nu nù láyé ni ó ti ṣẹlẹ̀ kó tó di jọ́gbìn gbogbo nǹkan omi ilẹ̀ omi ní mímì tó ju gbogbo mímì títí máa mì tẹ́lẹ̀ lọ torí pé ilẹ̀ mì kìí ṣe nǹkan tuntun láyé tá a wà lónìí ẹ máa gbọ́ pé Japan ilẹ̀ ń mì ní gbogbo ìgbà ó tún lè ṣe bẹ́ẹ̀ kó dé South Korea ẹ tún máa gbọ́ nígbà míì pé ilẹ̀ ń mì ní China ti Indonesia òun ti ẹ̀ ń rọ̀ bí ọ̀wọ́ ara òjò ni wọ́n mọ̀ pé ọ ọ̀nbẹ nínú àwọn ìlú tó ṣe pé ilẹ̀ kìí sábà mì níbẹ̀ nítorí pé àwọn ń wò pé nínú geography àwọn ọ̀já àgbá tí wọ́n fi solé ayé ró àwọn agbọn abi tó bá wà ìnílẹ̀ tí máa mì wọ́n á ní gbogbo agbọn equator níbi tí nàìjà àtàwọn orílẹ̀ míì wà lágbọn West Africa àtàwọn ìlú tó wà níbi Central Africa wọ́n láwọn jìnnà ságbọn abi tí ìgbanú tó so ilé ayé lágbọn abẹ́ wà wọ́n ní lọ́fàá tó fi jẹ́ pé ilẹ̀ kìí sábà mì lọ́dọ̀ tiwa ń bí bóyá o lè lọ ka history Nàìjíríà kó ló akọ́mọ́jà rí o ó rí i pé kò dájú pé lẹ́mìí lẹ́ẹ̀kan rí adúpẹ́ fún Allah nínú àánú tó lu àṣẹ fún wa nù tó bá yẹ pé irú àwọn ìlú wa yìí àwọn orílẹ̀-èdè wa nílẹ̀ ọba ti máa mì àbá ònkálukú ti di pé kò nílé lórí sáwọn ilé náà là ń kọ́ yìí tẹ́gàn kọ̀ọ̀rọ̀ agbẹ́lẹ̀ súkẹ́súkẹ́ èmi gan ìdajì búlọ́ọ̀kù ni ó wọlé tó bá pọ̀jù wọn á ní búlọ́ọ̀kù mẹ́ta só náà nílẹ̀ omi tí ò ní dáwò yọ dáwò máa ń yan lórí ni tí wọ́n kú dànù bẹ́ẹ̀ ni gbogbo bí tẹ́ ti gbọ́ pé lẹ́mìí o wọ́n ti palẹ̀ mọ́ dè ní palẹ̀ mọ́ tó ní agbára torí ẹni wọ́n sọ pé lẹ́mìí wọ́n lè sọ pé five point six recta ó lè jẹ́ seven point something tí ó ti lágbára jù síbẹ̀síbẹ̀ ẹ rí i pé iyelé tó wó ó ló ń kà iye èèyàn tó kú ó ló ń kà torí pé wọ́n ti nípalẹ̀ má dé táwọn bá fẹ́ kọ́lé wọ́n lè ṣe tó tó yàrá méjì mẹ́ta ní foundation tó yẹ pé gbogbo foundation yẹn yóò kún fún àti concrete irin bíi twenty two mm twenty five mm tó yẹ pé gbogbo ìtawà ń lò láti òkò ilé ìjẹrin kò ju sixteen mm lọ ngbata yóò ti wá dàrú tíjàmbá wọnú gbogbo nǹkan sixteen mm kò tó tó twelve mm ìjẹta mọ́ abẹ́rẹ́ rí nǹkan mẹ́ wọ́n lò náà ń rù ni kí ló dé kòró ń jẹjẹ tààrà subhanallah owó tó sì rà gégége ní ìlọ́po lọ́nà àìníye so àwọn eléyìí wọ́n ti tu àwọn arìn yìí wọ́n tún gbogbo foundation yìí kọjá sísọ ọkọjá ru sukẹ́sukẹ́tì wa akaramakomola tílẹ̀ bá wá mì ẹ rí ilé alájọ ọgọ́rùn yọkànra ṣe báyìí ni nítorí fi lè mọ̀ pé lẹ́mì oníkọ́ àwọn kọ́ọ̀pù tí wọ́n kó sórí tébù wọ́n lè máa ṣe pẹ́kẹ́pẹ́kẹ́ pẹ́kẹ́pẹ́kẹ́ pẹ́kẹ́pẹ́kẹ́ tébù gan yóò tún di kọ́ọ̀pù mú débi pé kò ní rí bọ́kọ́ fọ́ nítorí pé wọ́n ti kọ́ àwọn ilé ìtọ́ lágbára olúwa dákun àárí ẹ̀ẹ́d àárí àwọn ilé ìtiwá lágbára pọ̀ hmm, lágbára pọ̀ so ẹ rí i pé nígbà tílẹ̀ ń kan a ah, èèyàn tó kú wọn ti pọ̀ jù wọn ti pọ̀ jù ní ọdún tó kọjá yìí ẹ rí i pé ọdún kọjá yìí ilẹ̀ ń mì ní Morocco ẹni tó kú la ilaha illallah wọn kọjá sísọ wọn pọ̀ lọ́bi rẹ́rẹ́ ni torí ilé náà gbogbo Nigeria limited akramakumullah ẹ rí i pé ní ọdún kan ilẹ̀ ń mì ní Iran a àwọn ìlú pòórá torí àwọn náà irú ròǹbòrùn àwọn ilé wọn wọ̀ lágbára tílẹ̀ bá ti mì tí ò bá jẹ́ pé nílùú tí wọ́n ti ní ìpalẹ̀mọ́ gidi àwọn ilé òwò lọ téèyàn kú lọ jantirẹrẹ olùwàdàkùnmájà rí nínú àánú tó lù wá fún àánú jàmáà. ẹ rí pé àwọn èèyàn ń púpọ̀ púpọ̀ nàìjíríà ti pọ̀ jù àwọn ẹni tí màá fagbọn olú ẹlẹ́dàá wa ya wọ́n pọ̀ olúwa wa ń gbé e, aburú ń gbé ewu ń gbé ń gbé lórí wa kí la fẹ́ sẹ́sìn náà lọ́pọ̀ tó bẹ́ẹ̀ ni ẹ̀sìn tó ẹ owó lẹ̀ ń fi la só náà fẹ́ sọ pé ń la àbí kọ́mọ́tì ẹ̀ wá lọ jẹ́ pé olúwa ń dẹ ọmọ ẹsẹ pé ń dẹ wá torí ẹ̀jẹ̀ pọ̀ nítorọ àforíjìn kó ló akọ́mọ̀jẹ̀ kára burúkú ara ìdá olúwa ní inna zalzalata sa'ati shay'un 'azim naam ọ̀rọ̀ oríṣi méjì ló wà lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa ìgbà wo gan ìgbà wo gan ìní mímì ilẹ̀ fún ìgbéǹdàlùkìyàmà tí wọ́n sọ yìí ṣé yóò wá ní kótó díjọ́ ìgbéǹdàlùkìyàmà. àbí yọ wà lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà gangan torí pé àwọn olùmọ̀ ń sọ̀rọ̀ nípa Israfil síbẹ̀ yìí náà ma Israfil ọ̀kan náà ni tí ò tọ́ sí mi tí ò sì tọ́ sí ọ kápá gbàgbé orúkọ rẹ̀ àti ẹ̀ma Israfil gẹ́gẹ́ bí Jibril àti tani Mikael Jibril náà nínú tiẹ̀ náà Jibra'il Mikail Israfil so gbogbo àwọn màláíkà yìí olú ẹlẹ́dàá wa sí wọn lẹ́ni àpọ́nlé ó ṣe Jibril lásìwájú wọn àwọn tá a tún wá pè àwọn méjì tá a pè pẹ̀lú Jibril aleyhi salam olúwa fún wọn ní ipò tó ga láàrin àwọn radiyallahu ó wà nínú ó bi anabi sallallahu alayhi wa sallam ó ní masoor ìwà anabi sọ fún mi kí ni ìhó ìhó tí wọ́n ń sọ wípé malaika israfil yóò fi àtẹ̀gùn sí o anabi sallallahu alayhi wa sallam ní qarn ìhó ni ìhó ni kìí ṣe fèrè irú èyí tẹ̀yìn ń lò táwọn ẹni tí máa fọn fèrè láàrin yín tí wọ́n ń lò rárá o eléyìí ìhó ni ìhó ni wọ́n fi àtẹ̀gùn sí. Si ó ní mo á bi anabi pé fakeifa hu ẹ dákun ẹ má pé béèrè mi pọ̀ o báwo ni ìhó náà ti ṣe rí qal anabi sallallahu alayhi wa sallam wọ́n ní qarnun azim ìhó ńlá ni o yanfukhu fihi thalatha nafakhat màlẹ́kà ó fi atẹ́gùn sílẹ̀ mẹ́ta ilé jẹ́ ẹ̀rí fún ọ̀rọ̀ oríṣi kejì láwọn ẹni tó ń sọ pé ẹ̀mẹ́ta ni màlẹ́kà ó fẹ́ sí ihò ẹ̀ mà kó àwọn ẹni tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ wọn ní ẹ̀mí èlò ẹ̀mẹ́jì ìní màláìka Israfil ìní ọ̀fẹ́ atẹ́gùn sí o tọ́ anabi ni yọ̀fẹ́ atẹ́gùn sí o lẹ́ẹ̀mẹ́ta al-ula nafkhatul faza eléyìí tí màláìka ọ̀fẹ́ tí ó bì kí gbogbo tó lórí tẹlẹ́mù wa dákú lọ gbọ́nrán gàdán hmm, ńlá lọ́jọ́ gbẹ̀ǹdẹ̀ jama. Hmm tó bá fẹ́ atẹ́gùn sí ihò ńlá lákọ̀ọ́kọ́ gbogbo ẹ̀dá pátá dàkú ayé ọ̀kọ̀ọ̀kọ́ dàrú gbogbo nǹkan ò ní jọra wọn mọ́ àwọn àdàkú lọ gbaragada wọ́tẹ́ẹ̀nìyà fífẹ́ tẹ́lẹ̀ kejì wọ́n pè ní nafkhato sa'iq fífi atẹ́gùn tí ó mú kí gbogbo owó kú kakú pátápátá wọ́n kọ́ fi kékeré hàn wá wọ́n wá gbé òkodoro dé báyìí oníkálukú òkú wàsálísà ẹlẹ́kẹta ọ̀nà ni nafkhatul qiyami li rabbil alamin ọ̀nà ni fífẹ́ tí wọ́n fi atẹ́gùn sí fèrè tí gbogbo owó dìde dúró fọlùwà gbogbo àgbáńlá yé anabi ni wọ́n pa Israfilu láṣẹ o bin nafkhatul ula kíkọ́ fi atẹ́gùn sí ìhó ní fífẹ́ ta lákọ̀ọ́kọ́. فيقول انفخ نفخة الفزع هو إسرافيل في أتقن sí ìhòòhò ní fífi atẹ́gùn ti ìṣẹ̀rùbà àwọn èèyàn báyìí ni tó bá ti fi atẹ́gùn sí ìhòòhò gbogbo ẹ̀dá tí ń bẹ nu sánmà méjèèje àtìlẹ̀ méjèèje ẹ̀wá rírì ìbẹ̀rù yóò mú gbogbo wa o gbogbo apáta kò sẹ́nìkan tí ó bọ̀ mbẹ́ illa man sha Allah afẹ́ntọ́ba wo Allah náà àwọn tí ó wo Allah wọn náà làwọn ọmọ tó lù ti dá sálẹ̀ janna mo yìí náà ka àyà yẹn olúwa ni wa yatufu alayhim wildanum mukhalladun àwọn ọmọ tá a dá fún pé wọ́n máa bẹ láéláé gbére kése àwọn ni wọ́n máa lọ tí wọ́n máa bọ̀ wọ́n máa wọlé wọ́n máa bóde sọ́dọ̀ àwọn ọmọ àlìjánná àwọn ni wọ́n máa ṣiṣẹ́ sìn yín olúwa dá wọn fún yín ni wọ́n pè wọ́n ní mukhalladun nítorí pé wọn ò ní kú wọn ò ní kú àlìjáná ò ní pòórá gbogbo ẹ̀dá t'Olúwa bá ní kó máa bẹ lálìjáná náà ńkọ́ kò ní pòórá kò ní parun lásìkò ìgbà t'Olúwa bá ń pa gbogbo nǹkan run kó tó di pé yóò ṣègbè ní dàlùkìyàmù kò sọ́nà táwọn àlebá débẹ̀ ká tó débẹ̀ abẹ́ gẹ́tì ẹ̀ ni ọ̀nà àwọn àlebá dàlìjáná ká tó dàlìjáná kò sí àfi kálukú wa kó múra kó le kó ní ṣòkòtò dé ṣòkòtò rẹ̀ kó le kó ní yẹ̀rì kó so yẹrí rẹ̀ kó lè dáín kó má bàa bọ́ǹdì rẹ̀. tọ́ báyìí tó bá ti wá sọ fún màláìkà tó fẹ́ ta lákọ̀ọ́kọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ wa ya'muruhu fayamudduha fayutawwiluha wala yaftur. olúwa pa láṣẹ yọ wá fẹ́ atẹ́gùn sínú ihò yẹn yọ wá fagùn yọ fagùn báyìí lolúwa ẹlẹ́dàá ó ti ṣe ṣe o mẹ̀lẹ́kọ̀ ní kágara báyìí ni ó ti ṣe ṣẹlẹ̀ ó nínú ẹgbàá wa mi eléyìí tí imaamu Ahmed tó gbé jáde nínú tírà rẹ̀. ìgbà wáyé wá látọ̀dọ̀ Imran ibn Husayn radiyallahu anhu oní anabi allah ìkàtọ́lá allah kó máa bá ó sọ pé nígbà tánabi ń bẹ lórí ìrìn àjò nígbà tí àlàfo ńlá tó ti wà láàrin sọ̀hábé sí sọ̀hábé anabi sí sọ̀hábé àwọn kan já àwọn kan lẹ̀. anabi wa ka aya méjèèjì tí ń bọ̀ yìí pé ya ayyuhan nasu taqu rabbakum inna zalzalata as-sa'ati shay'un 'azim yawma tarawnaha tadhhalu kullu mardi'atin 'amma arda'at وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ẹ̀yin èèyàn ẹ bẹ̀rù Olúwa yín o dájúdájú mímì tí ilẹ̀ ó mì ní ìgbéǹde alqiyama nǹkan ńlá ni o ọjọ́ yìí iná lẹ́rìí gbogbo rémárémá gbogbo obìnrin tí ń fọmọ lọ́yàn tí wọ́n pa ọmọ ti sọ máàlẹ̀ nígbà tí gbogbo wa rójú tá a ráyè ẹnìkan ò sí tọ́jẹ́ sí àìdá sọ́ma tí ìyá lọ́mọ ń tọ́jú tí ìyá lọ́mọ wàá sọ́kọ́ kárí ẹnìkan kò lè fojúkojú wo ọmọ tó gbé lọ́wọ́ ambọ̀sibọ́sí pé yọ jagbà kúrò lọ́dọ̀ rẹ̀ pé má fún lọ́yàmà ìyá kan ò sì ti fọmọ rẹ̀ ṣeré lásán kọ́ níyà rẹ̀ pàtàkì lábẹ́ òfin ṣẹ̀ríà lásán kọ́ lòfin ṣẹ̀ríà bàbàrà ìyá rẹ̀ nítorí pé ìyá rẹ̀ ó ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí rẹ̀ ìyá rẹ̀ ó ṣètọ́jú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ sọ ma pé nǹkan ti dénú ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ ọ̀rọ̀ ńlá balẹ̀ bí ìbọn gbogbo ilé ayé mìtìtì ìyá tí ń rema yóò sì sọmọ nù nítorí pé nǹkan tó dé ọkọjà ká máa rema ní tó dé ọkọjà ká là ń tọ́jú ọmọ yóò sọmọ nù ní. وتضع كل ذات حمل حملها gbogbo aboyún obìnrin oyún rẹ̀ ti pósù mẹ́sàn-án oyún rẹ̀ ò tí ì jóṣù kan lọ oyún rẹ̀ kódà kò tí ì tóṣù kan kọ̀tọ́sẹ̀ kan alẹ́ àná ni iná ní nǹkan dúró sí lára gbogbo aboyún pátá korongodo ntí wọ́n ní lóyún oníkálukú òbí ní kíákíá ní wàrà nítorí pé tíyàn bá ti rí ẹrù tíyàn bá ti rí nǹkan tó gbà yẹn lẹ́rù wọn náà lè máa ta bíọ́bíọ́ kọ́ máa pera rẹ lọ́kùnrin gbogbo àwọn obìnrin pátá ni wọn bí ti bá ń bẹ nu wọn lọ́jọ́ yìí bàbá àjà sẹ́ẹ̀dì bàbá àjà tọ̀ bàbá àjà kó ti di ẹ̀jẹ̀ dídì kó ti di báàsì ẹran kọjá kó lo ẹlẹ́dàá ti fẹ́ atẹ́gùn sí òun náà ti ń ta pọ́npọ́n nù ya rẹ̀ gbogbo kálukú náà jáde afẹ́ kí kálukú wà ní dáńfó rẹ̀ kọ́ má sí ẹrù kankan tó rù sórí ni àbíkùn. tọ́ wọ́tọ́rọ́ náà sẹ̀sọ̀kárọ́ ó rí àwọn èèyàn lọ́jọ́ yìí tó ṣe pé wọ́n máa hún ríra wọ́n máa hún ríra. wọ́n á máa ta gẹ́gẹ́ àfi bí olóńgò láì jẹ́ pé wọ́n mutí láì jẹ́ pé wọ́n mu ọtí kà láì mẹ́mu láì jẹ́ pé wọ́n mu eégún núgò láì jẹ́ pé àwọn náà ti di ọ̀daràn tí ó fẹ́ tẹ̀ lófin Allahu àwọn náà ń tẹ̀ lófin rẹ̀ ṣùgbọ́n. ọjọ́ yìí lágbára ó ti lágbára jù ó rí táwọn èèyàn máa hún ríra wà máa hún bẹ́sọ̀kárọ̀ olúwa ni wọn ò hún ríra o wọn ò hún ríra ọjọ́ bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ walakinna adhaballahi shadid nítorí ṣẹlẹ̀ ní pé ìyà olúwa ó le koko ìyà olúwa tó le koko lọ́fàá ló fi jẹ́ pé gbogbo aboyún wọ́n ń sọ ńtọ́ wà nínú wọn sílẹ̀ àwọn ẹni tí ń re ma wọ́n sọ mánu àwọn èèyàn wá dàbí pé wọ́n ń hún ríra wọn ò sì hún ríra ìyá olúwa ẹlẹ́dàá wa ló le koko tẹ́lẹ̀ bá yé wa ajẹ́pọ́jọ́ ńlá òun náà lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù apá kan nínú àwọn olùmọ̀ọ́ ní gbogbo ntòlúwa sọ nínú àyà yìí yóò ṣẹlẹ̀ ní sáájú ọjọ́ gbẹ̀ndà al-qiyama nígbà táwọn míì tá a rí nínú wọn al-imam ibn jarir at-tabari rahimahullah sheikhul mufassirin àwọn sọ pé rárá nǹkan tí wọ́n ń sọ nínú suratul hajj òun ní í ṣe pẹ̀lú nǹkan tí ó ṣẹlẹ̀ ní ibùkún ẹ̀dájọ́ ṣèṣirò fún wa lọ́la gbẹ̀ndà al kìí ṣe pé ní í ṣe pẹ̀lú nǹkan tí yóò ṣẹlẹ̀ kó tó dijọ́ gbẹ̀ndà alimami ibn jarir ó ní ó ṣẹlẹ̀ fi arọ́sọ́tì qiyama ní gbangba qiyama ni ó ti ṣẹlẹ̀ gbangba qiyama láti rí gbogbo aboyún tí ń bí ń tọ́ wà nínú rẹ̀ gbangba qiyama láti rí gbogbo ẹni tí ń rema tí ń sọ mánu gbangba qiyama láti táwọn èèyàn ń hún láì jẹ́ kí wọ́n mutí gbangba qiyama láti gbogbo àwọn àṣẹṣe yìí báyìí ah, tẹ́ bá sọ pé gbangba alkiyama ni ó ti ṣẹlẹ̀ ta ni ó lóyún alkiyama mo rò pé yọ ta ni ó gbóyún alkiyama <laughs> ẹ mọ̀ pé tí ẹ bá ti kú tí ẹ bá ti kú ó ti parí ẹ̀hẹ́n olóyún ọmọ kú mọ́ nú wọ́n á lọ gbé ọsìn pẹ̀lú ọmọ ṣé ó jí pẹ̀lú oyún lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmẹ́ ni àbọ̀mọ́ ó ti wá lọ́tọ̀ ìwọ náà lọ lọ́tọ̀ olúwa lè gbé ọ dìde pẹ̀lú oyún yẹn nígbà tá a ti sọ pé lábẹ́ òfin ṣẹ̀ríyà tó bá ti dájú wípé ọmọ tá a lóyún ó ti kú sínú àbùkátà ká lakùn obìnrin yẹn ní yorùbá lẹ́vù làwọn ti lakun rẹ̀ nítorí wọ́n sọ pé táwọn ọba lakun rẹ̀ káwọn ọgbọ́n jáde kí kálukú yóò dàkú fà tabani kọ yanilẹ́nu wípé wọ́n gbé àwọn kan dìde lọ́jọ́ gbẹndà kìyàmà toyúntoyún nìkùn nítorí pé wọ́n gbé wa dìde lórí bàbá ti ṣe kú níta bá kulé lórí orí rẹ̀ ni wọ́n ti ṣe gbé wa dìde tàwa lẹni náà ta lẹni náà tó ṣe kó àbá ọmọ lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ gbẹndà kìyàmà pé rè máa ń fọmọ lọ́yàn. olùkọ́ yẹn àti sọ pé àárí táwọn èèyàn ń hún ríra láì jẹ́ pé wọ́n ń hún ríra ọ̀sẹ̀ lẹ́ńjọ́ gbẹ̀ndàl kìyàmà eléyìí ọ̀yà yẹn lẹ́nu àmọ́ oyún àti ríre ma torí ẹ̀ tá a bá gba ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n sọ pé gbogbo nǹkan yóò ṣẹlẹ̀ ṣáájú kí gbẹ̀ndàl kìyàmà tó dé ni àlàáfó tí ó sì wà láàrin wọn kò tiẹ̀ ní hàn kò ní tó ọjọ́ kò ní tó sùn ní nǹkan tí ó wà láàrin wọn tá a bá gba eléyìí wọlé ó ti dáa jù nítorí pé jọ́tí gbẹ̀ndàkìyàmù ọba dé kò ní rẹ́rìn kìí sí àwàdà kìí sáwàdà oníkálukú ọmọ pé nǹkan ńlá dé anabi sallallahu alayhi wa sallam ti sọ yìí pé gbogbo ẹni tí gbẹ̀ndàkìyàmù ọba dé bá láyé láàyè àwọn ẹni bú ni wọn torí pé ń tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn lágbára. kásì wá sọ yìí pé ilé ayé ló ti ṣẹlẹ̀ ní àlùkìyámà ń bọ̀ ní gbogbo nǹkan yìí ti ṣẹlẹ̀ ó mu jù òun ló mu jù olùwẹ̀lẹ́dàá wa ni wa tada'u kullu hamlin hamla gbogbo aboyún ni ó oyún inú rẹ̀ wa tara an ó sì rí àwọn èèyàn lẹ́ni tó ṣe pé ń hún ríra wà máa hún bisukara àwọn èèyàn máa hún ríra walakinna adaballahi shadid ìyà olúwa ló le koko eléyìí jẹ́ àwọn àyà tó fi bẹ̀rẹ̀ suratul hajj. eléyìí fi hàn wá pé ìròyìn burúkú tí ọ̀dà ó náà ní ìròyìn àwọn ọ̀mùtí ìròyìn burúkú tí ọ̀dà ní ìròyìn àwọn onímùkùmù olú ẹlẹ́dàá wa. ó sì ṣe wípé ntòun torí olúwa ẹlẹ́dàá kì í sọ̀rọ̀ kọ́mọ̀sẹ̀. tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí èèyàn ọba máa sọ pé bo ni ó ti ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ náà ni torí kó olúwa ló wí bẹ́ẹ̀ ẹ̀yin àwọn oníṣù tí nǹkan kan bá ṣẹlẹ̀ tó dẹ́rù bá àwọn èèyàn tí aboyún bá ń bẹ láàrin wọn oyin ọbọ nídìí rẹ̀ tóyin ọbàjẹ́ máa la alẹ́ kan náà torí ìbẹ̀rù ayé lásán bẹ́ẹ̀ ẹni tó gbọ́mọ lọ́wọ́ nígbà tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì burúkú ṣẹlẹ̀ ọmọ lè di àwátì láéláé nítorí pé wọ́n ní tí iná bá jó ni tó jọ́ ọmọ ẹni tara ẹni là á kọ́ yanjú tó bá di pé ìjì burúkú ti ń bọ̀ ọ́n wọ́n fẹ́ gbóhùn àtọ́mọ yọ kọ́kọ́ dúra rẹ̀ pé ah kọ́mọ yọ ọmọ mọ̀ kó bá mi kó jẹ́ pé nítorí kọ́mọ ọmọ kù kọ́mọ ọmọ kù lèmi ìyá náà fi lọ ah wọ́n kọ́kọ́ dúró ná dé rẹ́sẹ̀ walẹ̀ mú ó gbé ọ mo bá ti rẹ́sẹ̀ walẹ̀ mú láàrin ìṣẹ́jú àyá wọ́n wọ́ ọmọ wọ́n wọ́ ọmọ tì. kátó wá pé ìgbéǹda kìyàmà ló dé tí wàhálà bá dé nìsín èyàn ríran mà tí fìtínà bá dé èyàn ríran mà gbogbo gbogbo àwọn èèyàn náà mọ paragàdì tó lọ á ó ra àwọn èèyàn lẹ́ni tí ń hún ríra bẹ́ẹ̀ ni ìwọ ò tí ì bọ́ sírú po wàhálà kan rí láyé kò jẹ́ kó dà mà tẹ́ pé ojú kan náà ló ti máa para fún wákàtí mẹ́ta tó ní máa tó ń ṣe mà láì mọ̀mọ́kùmù. torí ẹ̀ ó rí tí àwọn èèyàn tán ń hún ríra wọn ò mú múkùmù ìyà olúwa ẹlẹ́dàá rẹ ló le lè jẹba àwọn torí ẹ̀ ọ̀dọ̀ wa wa o ká bẹ̀rù Allahu azza wa jal ká sì rántí wípé gbogbo ń tà ń ṣe lolúwa ń rí wa kò sí nǹkan kan tó pamọ́ sí tó wù láti pa wá láti ká wa kó ńlẹ̀ kò sẹ́ni tí ó lè sọ fún pé bóńtì wa ti ṣe jẹ́bà àti bóńtì wa ti rí bá kò sẹ́ni tó lè sọ fún Allah ntọ́ba wù ló máa ń ṣe tẹ́lẹ̀ bá yé wa àjẹ́ yìí pé gbogbo kò tá a bá bára wa gbogbo àyè yòówù tá a bá wà ká máa rántí ìbẹ̀rù Allah ká má jẹ́ ọjà sí pé lójú ayé là ń ti bẹ̀rù rẹ̀ ní kọ̀kọ̀ wa àbẹ̀rù rẹ̀ a kì í ṣe ẹ̀tànjẹ fọlọ́ ẹlẹ́dàá wa ká mú jẹ gbé olúwa fi hàn bó ti ṣe kéré ma olúwa fi hàn bó ti ṣe gọ̀tó nígbà tí ọwọ́ ọgbọ́n tí ò kún síbí tó lu afọ olúwa náà ló fọ o tún wá lọ fẹ́ lu ọgbọ́n fọlúwa ntọ́ dájú òun náà ni pé yọ yọ lẹ́nu wàtàrà náà sẹ́sọ kárọ̀ ó ra àwọn èèyàn tó ṣe pé wọ́n ń hún ríra wà máa hún bẹ́sọ kárọ̀ wọn ò sì jẹ́ni tó ṣe pé ń hún ríra wàlákìn àdàbọ̀lọ́hì ṣẹ́dí. ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé ìyà olúwa ẹlẹ́dàá ló le koko ìyà olúwa ẹlẹ́dàá ló le koko tí a bá wo. àwọn àyà tó lò wá fi bẹ̀rẹ̀ súra yìí a rí i pé olúwa pè wá lọ sí di kábẹ́rù rẹ̀ ìbẹ̀rù olúwa òun náà ni ìbẹ̀rù oríire àwọn ẹni tí máa ń bẹ̀rù Allah Allah yóò mú wa mànà yóò mú wa màá ṣe wọn ò ní máa kọsẹ̀. eléyìí jẹ́ àǹfààní kan pàtàkì nínú àǹfààní ìbẹ̀rù Allah ẹni tí ìbá ti bẹ̀rù Allah kò lè nírú àǹfààní yìí kó sì lọ́ọ́ mọ̀ pé àtẹ̀mí àti wọ́ nínú àǹfààní tó wà nù àyà yìí adọ́gba lọ́dọ̀ Allah kò sí nǹkan tí mo fi jù ọ́ lọ kò sí nǹkan kan tí wọ́n náà fi jù mí lọ ní tó lè ràn wá lọ́wọ́ torí pé gbogbo wa o náà ní náà sùn toluwa ń pè wọn nítorí jẹ́ àníyì tó lè lọ níwájú olúwa ẹlẹ́dàá wa òun náà ní takò Allah kábẹ̀rù Allah téèyàn bá ti wá níbẹ̀rù Allah nítorí ni wípé yóò máa tanra rẹ̀ dànù ni gbogbo nǹkan mi kò nǹkan kan gbowó bá ní ọlá ló ní ipò ló ní ọmọ ló gbogbo lásán ni. kọsọ́ di bàbàrà lọ́dọ̀ Allah Olúwa Ẹlẹ́dàá wa ni ya ayyuhan nasu inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum 'inda Allahi atqakum. pàtó jẹ́ pé ara bàbá kan màmá kan lolúwa ti dá wa Olúwa ló dá wa lóníranran ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ lóríṣiríṣi ọlẹ́ni tí ọdí ẹni àpọ́nlé jù nínú wa lọ́dọ̀ òun lẹ́ni tí bá ń bẹ̀rù òun jù torí ẹ̀ téèyàn bá láǹfààní láti mójútọ́rọ̀ ara rẹ̀ kó mójútó nítorí pé nítorí lè jẹ́ kó ọ̀gá kó di bàbàrà níwájú olúwa ẹlẹ́dàá wa òun náà níbẹ̀rù rẹ̀ tó o bá ti níbẹ̀rù Allah ọ̀já mọ̀ kankan ọkàn tóbi lásán ò tóbi fáti jìyà.

bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ là á bí ni òfin ẹ̀sìn Islam kọ̀tà kókó ọ̀bẹ̀rù gbogbo nǹkan àmọ́ ìbẹ̀rù tó ní sí Allah ìbẹ̀rù tó ju gbogbo ìbẹ̀rù ni téèyàn bá fi lè gbèrú rẹ̀ lọ fún kàmí tó yàtọ̀ sí Allah èèyàn di kèfèrí ìbẹ̀rù wípé ó lè fa burú séèyàn ó lè bà téèyàn jẹ Allah nìkan ló nírú agbára kò sẹ́nìkan tó lè dá ba tiẹ̀ jẹ́ kò sẹ́nìkan tó lè dá tó lè dá tiẹ̀ tún tò olú ẹlẹ́dàá nìkan ló lè ṣe gbogbo eléyìí tó lè má jẹ́ wọ́n tán jẹ má jẹ́ wọ́n ba tiẹ̀ jẹ́ olú ẹlẹ́dàá nìkan là á bẹ̀rù wọ́n ti wá mú ọ ẹgbẹ́ òfò ẹgbẹ́ àdánù ẹgbẹ́ dáridári wọn náà ti wá di wípé àwọn bàbá màmá kan lókùtò tó ń bẹ̀rù àtòkú àtàyé wọn àwọn lọ ń bẹ̀rù gbogbo owó tó ti wọ̀ ọ́ lọ kàkà kó mówó fi ṣe rere ìdí ẹ̀ àtòsà èyí tó kóra rẹ̀ síhùn iná ni ó tún lọ ná sí ìwọ má ṣe bẹ́ẹ̀ o wọn á ní ẹ ah, tí bá ti wọ ẹgbẹ́ yẹn jáde ṣe jáde ṣe jáde ó ké pé ni kí ni wọ́n ṣe fún yẹn jáde ń bọ̀ ọmọ àwọn èèyàn gbogbo láti wọlé torí ẹ̀jẹ̀ ó yé wọn ike wo òsèmá òsèmá náà ni òsèmá òsèmá náà ni eléyìí ò jẹba ẹ bẹ̀rù olúwa yín o Allahu tó wá ń fi hàn wá pé sáájú gbẹ̀ndàlù kìyàmù á rí ashratu sáà kí gbẹ̀ndàlù kìyàmù tó dé á ra àwọn àmì gbẹ̀ndàlù kìyàmù àìsàn pé àwọn àmì gbẹ̀ndẹ̀ yìí oríṣi méjì ni ashratu sughra àti ashratu al-kubra. al al àwọn àmì àti kekeke kéékèèké àtàwọn àmì àti àpẹẹrẹ ńláńlá gbogbo ẹ náà ló wà fún gbèǹdẹ̀l nínú àwọn kéékèèké ti wá ti àwọn wọn ò tí ì ṣẹlẹ̀ o eléyìí tó túmọ̀ sí pé ànábì máa kọ́ alẹ́ ti nígbà tẹ́nìkan tóun ti jẹ́ gbogbo ọ̀nà tóun sì ń wá fún yín kẹ́yìn náà jẹ́ni nítorí pé ẹni títí ẹ bá ti bàjẹ́ bí ó ti ṣe bá ti yín jẹ́ náà ni ọmọ wa nínú pé níbẹ̀rù Allah ní kẹ́ rántí pé gbẹ̀ndàlùkìyàmà ń bẹ ìgbẹ̀ndàlùkìyàmà tí ó bá sì dé ó ní àwọn àmì àti àpẹẹrẹ tí ó síwájú rẹ̀ ọ̀kanú rẹ̀ làlùkùránì sọ̀nbì. péńjọ tí gbẹ̀ndàlùkìyàmà ó bá dé ilé ayé dàrú gbogbo nǹkan ò ní jọra wọn mọ́ aboyún ní tó olùrẹ́mà yọ sọmọ àbìkan gbogbo ẹni tó lóyún yóò bí nǹkan tó tó ní nínú ẹni tí ń rẹ́mà yọ sọmọ àlẹ̀ wàá rí àwọn èèyàn pé wọ́n ń hún ríra àwọn ò hún ríra ìyá tí ń bẹ lọ́dọ̀ Allah ló lágbára. tọ́ nínú àwọn ẹ̀kọ́ tó tún wà nínú àwọn àyà yìí òun náà ní pé. tí àdánwò ńlá bá dé kí máa dání jàkadì ni o eléyìí jẹ́ òwe lárúbáwá tí wọ́n ní idha jaa al-haynu da'at al-aynu idha jaa al-haynu bá dé fífọ́ lójú máa fọ́ ó tí ì lọ́n sakọ́. tọba rí ó rí i pé ọ̀gá alára ọ̀sọ̀wọ́ rẹ̀ lẹ̀ eléyìí jẹ́ torí ẹ̀ alukur'an ni alápọ̀nlé sísọ̀kalẹ̀ tó lò àsọ̀kalẹ̀ ó pè fún pé ká máa ké ká sì máa yé ká sì máa wá nínú ẹ aboluwa wa àti ìmànà olúwa ẹlẹ́dàá kó foore méjèèjì kó fi ṣe wá olúwa ẹlẹ́dàá kó ṣe wá lọ́kan nínú àwọn ẹni tí ẹ̀kọ́ alukur'ani yóò wúlò fún láyé ẹ̀kọ́ alukur'ani yóò wúlò fún wa lọ́la kìyàmù abẹ́ allah kófin tí ò yé wa nù rẹ̀ kó fi yé wa kó ràn lọ láti máa mú lò láti máa tẹ̀lé olú ẹlẹ́dàá wa kó má fi kó má fi nǹkan tá a mọ̀ kó má fi ṣe okùnfà àti jìyà tó bá di lọ́la gbẹ̀ndàl qiyam kó ṣe ati àti rí dáadáa àti wàlìjánà ní fún wa tó di lọ́la gbẹ̀ndàl qiyam olúwa kó fi òdodo hàn wá kó òdodo lélẹ́yìí kó sì rọ̀ wá lọ́rùn kó fi rọ̀ wá lọ́rùn láti tẹ̀lé olúwa kó fi ìbàjẹ́ àti rọ́ hàn wá pé ìbàjẹ́ àti rọ́ lélẹ́yìí kó sì ṣe rọrùn fún wa láti jìnnà sí kó má jẹ́ dàrú mọ́ wa lójú. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك تبارك أنت نبيرك بمجي مصر عليكم السلام ìtòfin ṣẹ̀ríyà tó fi hàn wá ni pé ká má máa sí ẹ̀sìn pẹ̀lú àníyàn pé a fẹ́ ṣe fi tọrọ nǹkan nítorí pé tá a bá ṣẹ̀sìn lórúkọ pa a fẹ́ fi tọrọ nǹkan kò ní sí ìkíláàsì nínú rẹ̀ mọ́ ẹ sì mọ̀ pé al-ikhlas ìsàfọ̀mọ́ ọ̀kan ló jẹ́ nu májẹ̀mú méjèèjì tó gbọ́dọ̀ péjú pésẹ̀ sára sẹ́ tí ó fi jẹ́ gbígbà lọ́dọ̀ Allah al-ikhlasu wal-mutaba'a ẹgbọn tó lu àwa wí wọ́n ní wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahud-din àpáyín láṣẹ pẹ̀lú nǹkan kan bí èsì kẹjọsìn fún Allah kẹ wá sí àfọmẹ́sìn náà fún pọ́nbélé kẹsìn lórúkọ pẹ̀sìn kì í ṣe pé lórúkọ pé mo ṣe léyìí mo fẹ́ nítorí tá a bá ti ṣe bẹ́ẹ̀ á ṣẹ̀sìn fún mi kémi náà fún ọ wèé tí mo fún ọ fún mi léè tí mo ń fẹ́ ẹ̀sìn ọgbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ pé kò burú lẹ́yìn ìgbà tẹ́ bá ti ṣẹ̀sìn yùn tán tẹ́ ẹ ti parí rẹ̀ ẹ wá lè sọ pé wo olúwa ẹlẹ́dàá mi wú ẹ̀sìn tí mo ṣe yìí tí mo ṣe nítorí rẹ̀ nìkan ṣe nǹkan báyìí fún mi sẹ́mi kọ́ yàtọ̀ sí kẹ́ ẹ dá sùyàmù ọjọ́ méjì fúnra yín pé ẹ fẹ́ fi tọrọ nǹkan náfìlà rákà mẹ́ẹ̀ẹ́dógún kan pé ẹ fẹ́ fi tọrọ nǹkan tó eléyìí ẹ̀ ṣẹ̀sìn ẹ̀ ń sanwó ní tẹ́ ẹ fẹ́ gbà ní bí ìgbà téèyàn fẹ́ rán ẹnìkan bó mú nǹkan bọ̀ láti England tọ́wọ́n ti ń sanwó rẹ̀ lásán lẹ̀ irú rẹ̀ tẹ́yìn sèwọ̀n ẹ̀ ṣẹ̀sìn ẹ̀ ń wá àǹfààní ẹ̀ wá rò yí pé ẹ lè dábí ọgbọ́n tẹ́ẹ̀fì gbàǹfààní ìmúlùú ẹlẹ́dàá wa lọ́wọ́ kìí ṣerú eléyìí ni wọ́n ń sọ. ìtọ́ ẹ̀ títọ́ bá ti pọ̀ lápọ̀ débi pé tá a bá gbé mi a lè kó gbé gẹ́ omi mi tó bá gbé mi sùyàmù rẹ̀ bàjẹ́ torí rẹ̀ nǹkan tí wọ́n máa ṣe ni pé títọ́ ń bá ti pọ̀ lẹ́nu rẹ̀ yọ wà bí máa tú sí níṣẹ́ ni wọ́n sọ pé itọ́ kò bà sùyàmù jẹ́ lópin ìgbà táwa bá ti jẹ́ pé kìí ṣe pà ń dájọ́ ó ti wá pọ̀ lẹ́nu wa làwa gbé mi lẹ́ẹ̀kan náà tí ó bá ti jẹ́ bẹ́ẹ̀ àṣẹ àmọ́ tó bá ti jẹ́ pé adájọ́ ni kó tó di pa gbé mi láti ṣe ọ sùyàmù ọ̀jẹ́ sùyàmù mọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n tó ń gbé kẹlẹ̀bẹ́ mi tó bá ti gbé kẹlẹ̀bẹ́ mi pínrín gbàgbé rẹ̀ sùyàmù rẹ̀ ti bàjẹ́ o àbí wọ́n tó gbé kun mi ikun tó gbé mi òun náà bá sùyàmù jẹ́ ó kíyè sára dáadáa. wọ́n má jẹ́ ẹni tí wọ́n máa ba sùyàmù rẹ jẹ, kọ́dọ̀ òfin ṣẹ̀rí aṣọ ọba bá dúró níbi tí eruku ti ń fẹ́ tó rí i pé eruku yìí ń fẹ́ yọ wọmú èèyàn wọmú rẹ tó dá wa lójú pọ́dọ̀ náà fún rẹ sùyàmù rẹ bàjẹ́ torí wa dáadáa náà ni fọ ara bara yín sẹ́jẹ́ náà. òórùn rẹ máa wá sọ́dọ̀ èèyàn èèyàn kọ́ lèèyàn sì ń dáná ẹ jìnnà síbi tí ti ń dáná ni ẹ má ti òórùn rẹ̀ wá sọ́dọ̀ yìí bá ti jìnnà kò ní wá sọ́dọ̀ yìí ẹni tí sì ń dáná tí ń sọ̀sọ̀ yá kó fi nǹkan dímú ní tó ní agbára síbẹ̀síbẹ̀ òórùn títa ọwọ́ nu ni torí kọ́mọ́tà tara ọlọ́wọ́ Si bàbá ń dán síbí wò sùyàmù ọ abàjẹ́ mọ́ wa lọ́wọ́ kẹlà. aleykum salaam. rárá o kó dìde bá o ibi tí ìmáàmù wà ló ti lọ bá nítorí hadith eléyìí tí ìmáàmù Abu Dawud tó gbà wá anabi sallallahu alayhi wa sallam kò sí nǹkan tá ànábi ó sọ fún wa oní idha ataytum wa nahnu sujudun fasjudu tẹ́ bá dé tẹ́ bá pa àforíkalẹ̀ yín náà àforíkalẹ̀ ọ gbọ́dọ̀ dúró wala ta'udduhu shay'a àmì ẹ̀mọ́ kà á kún pẹ́ ti bá nǹkan kan nù sọ̀láàtù ẹ̀ bá nǹkan kan o aha àmọ́ ibi tí lè má mú bá wà lẹ́ lọ́ọ́ bá ṣé bá nàbí tún sọ fún yín pé ma adraktum fasallu ní tẹ́ bá bá pé ìmáàmù ń ṣe lọ́wọ́ ẹ̀yin náà bá ṣe náà. aleykum salaam. ìgbà tí ẹnìkan wá bá sí ó ti ṣètò rákà mélòó ńbọ wọn ti wá bá ṣé rúkú ni wọn ti wá bá àbí forí kanlẹ̀ kọ baraka torí pé àdìsá nàbì sallallahu alaihi wasallam sọ pé la salata liman faridin khalfa as-saf ẹni tó bá dá nìkan dúró lẹ́yìn sáfù kò ní sọlát nígbà tó ti mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n wà wájú wọ́n á dúró lẹ́gbẹ̀ẹ́ lèmáàmù lèmáàmù wa fi ìgúnpá rẹ̀ fi gbọ́ ọ pé ni wọ́n fẹ́ máa bá ń dupò sẹ́wọ̀n pé láyèsí wọ́n fi lè má mú oúnjẹ ni ẹ̀hẹ́n kìí ṣe pé ẹ̀sìn lọ́jà ọwọ́ á mú ìgúnpá rẹ̀ gbọ́ pé a níjọ́ lòun pẹ̀lú rẹ̀ di sàwáwò oníṣẹ́bí ìgbà tó rí ń tiẹ̀ o mo rò pé yẹ ẹ̀hẹ́n oníṣẹ́bí ìgbà tó rí tẹ bá sì sálámà o bùkátà kọ́ ọmọ bá ṣe fanfa mo rò pé yẹ torí pé ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ sọ iye rákà rẹ̀ tó ọ̀fẹ́ bá ní ọ̀fẹ́ pàdánù rẹ̀ eléyìí ń jẹ́ bó ṣe jẹ́ tó bá adijọ́ mi ká tètè máa dé lọ́yẹ wá ó fẹ́ ṣoríire àmọ́ ń pẹ́ síbi tí wọ́n ti ń pín káàdì rẹ̀ sòyìn tó dájú ni pé ọmọ wa rẹ̀ ọmọ tó ń fẹ́ gan àmì pọ̀ gbádùn torí pé tarju najata walam tasluk masalikaha inna safinata la tajri ala al-yabas ó fẹ́ ṣoríire ọ̀gbọ̀nà tí wọ́n fi ń ṣoríire ó dájú pé ọkọ̀ ojú omi kì í gborí èpè kọjá nílùú tiwa o orí omi lọkọjú omi máa ń gbà sá so àmàlùmí o ẹhẹn so eléyìí túmọ̀ sí pé ẹni tó bá ń fẹ́ láti rí nǹkan ọ̀nà tí wọ́n ti máa rí ní ọgbà ẹ rí nínú Muwatta àti Imam Malik Abu Hurairah radiyallahu anhu ó ní man fatathu al-fatiha faqad fatahu khayrun kathir ẹnikẹ́ni tí fatiha bá ti lè bọ́ ọmọ lọ́wọ́ oore ńlá bọ́ ọmọ lọ́wọ́ ìyẹn ni pé tí ìmáàmù bá fi lè ké fati àtàkò tó dé oore ńlá ti bọ́ ọmọ ọ lọ làwa wí tán kò sí tó tó dé mọ́sálásí lásìkò rí irọ́ lásán irọ́ lásán iṣẹ́ wo ń dérò ń ṣe iṣẹ́ wo ń dérò ń ṣe tó mú ọ lómi débẹ̀ tó o bá ti kú iṣẹ́ rẹ mú lọ́nà àpamọ́ ọkọ̀ máa gbé lọ iṣẹ́ òfò àti iṣẹ́ àdánù ọ̀kẹ́sìnkún kankan gbogbo èèyàn ti dọ́ ọ̀mà tó bá ti wá ń wọ mọ́sálásí pé inna Allaha ma'a sabirin nka àyà fún lè má mu nù pé ẹ ṣe sùúrù Ọlọ́run bẹ kọ́ láwọn sùúrù ẹ má gòrí òkè o ẹ má gòrí òkè o bí wọ́n ṣe máa ṣe ńlẹ̀ lárúbáwá nù sotori kí baba yìí máa ń bá gbórí òkè rákà bọ́ ma lọ yọ mọ aka yà pé inna Allaha ma'a sabirin Ọlọ́run bẹ pẹ̀lú àwọn sùúrù jọ́ka nù wọn <laughs> torí de ẹ ń fẹ́ sórí rẹ̀ kò yẹ kẹ́ni kò dé mọ́ṣáláṣí ṣáájú rẹ̀ kí ló ń ṣe iṣẹ́ wo náà ló ń ṣe tọ́ba ni ẹ iṣẹ́ kan pa èèyàn ò lè fi iṣẹ́ ṣeré ta ló ní o fi iṣẹ́ ṣeré látijọ́ tí iṣẹ́ rẹ̀ òtijọ́ ṣe sọ láti náà kí ni dérò rẹ̀ dà kí ni dáúdù rẹ̀ dà rán lásán ó ṣiṣẹ́ kọjá ó ṣiṣẹ́ kọjá aṣẹ́ kò sì gbà tó oṣù táwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń gbà àbẹ́rẹ́ rí nǹkan mọ́ iná lọ fà ẹni nídìí iṣẹ́ ẹni là á ma ni lọ́lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀hẹ́n ń bá wà láyé tí ò tí ì kú ló yẹ ká máa mùsùlùmí àsìkò sọ láti tó wọn kàn tẹsẹ̀ lọ ni ó ti ẹ̀ ronú pé kọ́ lọ mọ́ṣáláṣí ọlọ́lọ́ jápọ̀ bẹ́ẹ̀ bá délé jápọ̀ báwo láì sasọ tá a fẹ́ jà láró wọn fẹ̀sìn ṣeré ọ̀gbádùn torí ẹ̀ alqiyama wa a gbọ́dọ̀ fi ṣeré ẹni tó kú olóòmọ pé òun ó kú olùwàdàkùn olóríire ni kò ṣe wá o wàláhì téèyàn bá ti ṣèṣì lọ báwọn kò sátúnṣe má gbogbo ètò àwọn wíwọn ti dìtàn àbámọ̀ ló kù torí ẹ kéèyàn ó mójútó ẹsìn rẹ kó má fi ṣàwàdà torí òun dájú bóyá lówó owó rọ́tọ̀ ń wà ń bóyá ni àmọ́ kú dandan ni. gbogbo ẹni tí ti fẹ́ sori ibu mójú tẹ̀sìn ẹ̀ má fẹ́ sìn rẹ ṣeré nà. maaleykum salaam. àmọ́ gbogbo àwọn béèrè tẹ́ ẹ máa béèrè tó ti papọ̀ jù yí báyìí àmọ́ tó máa fi ti ń àkọ́kọ́ léde larubá Ramadan Karim kò nítumọ̀ wọn kì í ròyìn Ramadan pẹ̀lú pé Karim ni àwọn olùmọ̀ á sọ pé tẹ́bá sọ pé Ramadan Mubarak Ramadan Mubarak kò burú pé oṣù tó lù á ṣèbùkún fún àmọ́ kí wàá sọ ní Karim ọ̀rẹ́ onítọ̀ eléyìí ń jábọ̀ sójà náà ẹni tí ń béèrè. bẹ́ẹ̀ni bàbá wa bàbá bàbá wa bàbá bàbá bàbá wa àtàwọn ìtààmù àtàwọn ìtààmù gbogbo wọn náà lẹ́tọ̀ọ́ sí ká máa ṣàdúrà fún wọn gbogbo wọn kódà kó má jẹ́ pé àwọn wọn tọ́jú wa bàbá wa náà ni wọ́n jẹ́ àmọ́ àmọ́ wa yàn nàna rẹ̀ àmọ́ àmọ́ kàmá sí àmọ́ pa ń tọrọ fún bàbá tó bí bàbá wa à ń tọrọ fún bàbá tó bí bàbá bàbá wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ sọ pé Olúwa kẹ́ wọn kó gẹ̀ wọn Olúwa kẹ́ wọn kó gẹ̀ wọn kó foríjì wọn ó lè má jẹ́ pé àwọn ni wọ́n tọ́jú wa sọ àmọ́ bàbá wa ni wọ́n Olúwa kó kẹ́ wọn kó gẹ̀ wọn kó foríjì wọn ẹ̀yin awoye bàbá tí jàǹbá ti ṣe báyìí wàláì ọ̀pọ̀lọpọ̀ bàbá ni jàǹbá ti ṣe nítorí pé bàbá àwọn gbogbo àwọn ọmọ tiẹ̀ ti kú àwọn ọmọ ọmọ ló kù ọmọ ọmọ gan ọ̀rántí bàbá tiẹ̀ ṣé bàbá tó bí bàbá rẹ̀ ni ọmọ rántí ìjàǹbá sọ̀pọ̀lọpọ̀ bàbá mi. nítorí pé àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ sáyé ọmọ pọ̀ bí ọ̀sán ni o àwọn ọmọ tí wọ́n kẹ̀sìn kún ni o ẹ̀sìn te kàkùn ẹ̀sìn tẹ́ mú jábútẹ̀hùn wàláhì ọ̀pọ̀lọpọ̀ ọ̀dà máa nù sàárè ẹ̀hẹ́n ó rí i pé lè rẹ ó fẹ̀sìn kọ́mẹ ọmọ rẹ ọ̀dẹ́sìmà ọmọ ń ṣe bíi wúlígánsì inú tiẹ̀ náà ń dùn rí i pé ọmọ ti ń ga tó ọ òun wò pé gbogbo ráìsì gbogbo ẹ̀bà tẹ́ ń fún jẹ kọ̀ lọ lásán ọmọ yìí ọmọ nípa ẹ̀sìn ọmọ kò ní ọ̀padà di ọ̀pákùtẹ̀lẹ̀ fún ọ tí wọ́n bá lọ ọmọ tí ọmọ nípa ẹ̀sìn kí ló fẹ́ máa fi ránṣẹ́ sí ọ ẹ̀sìn máa pé bàbá mi ti lé lẹ́gbẹ̀rún ọdún nù sàárè báyìí nínú àlùmọ́ yìí àwọn ọmọ tí wọ́n ẹ gbàgbé ẹ̀ àwọn ò sí ma ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ tí máa ń bẹ tó bá jẹ́ ẹni tó lẹ́sìn yóò rántí dórí bàbá rẹ̀ àkọ́kọ́ tí ó bá ṣẹ̀sìn bàbá tó bí ọ tààràtà gan yóò pàdánù torí ẹ̀sìn pàtàkì ẹ̀sìn pàtàkì tẹ́ ẹ bá ti kọ́ àwọn ọmọ yín lẹ́sìn ẹ gbà pé ẹ kàn bímọ lásán ni ìwọ náà ti rámì kó tó lọ ó ti rí àmì kó tó lọ torí pé ọmọ ò ti fi hàn ọ́ ipò òun yìí sọmọ gidi ọmọ tá a fẹ̀sìn kọ́ gan àtúní nísinmi àtúmọ̀ bẹ Allah fáwọn náà wọn á jẹ́ pọ̀ kàn fọ́ máa lẹ̀ ṣe bọ́ bá ṣe wọ́ nítorí ẹ̀mí náà ga lára ẹ̀mí kéwòó mọ́ máa bẹ́ẹ̀ ni ìwọ náà wúlò fún bàbá rẹ̀ sọmọ pé duplicate yẹn yọ continue ni bí wọ́n ṣe rí ọmọ tó burú jù ọ lọ torí ẹ̀ bàbá kan ló bí bàbá wa tó bá jẹ́ mùsùlùmí àwa ń bẹ láyé bàbá wa àwọn ọmọ ìyá bàbá wa gbogbo wọn ò sí má sẹ́mi pé bàbá kú bàbá kú bẹ́ẹ̀ náà ni ọmọ kú ọmọ kú torí àwọn bàbá tí ọmọ làwọn jẹ́ fún bàbá tiwọn àwa jọ ọmọ fún bàbá tiwa a sì ní bàbá tó bí bàbá tiwa ọmọ la jẹ́ fún àjẹ́ pé báyìí ṣe ń rántí bàbá tó bí wa tààrà a gbọ́dọ̀ gbàgbé bàbá tó bí bàbá tiwa tó bá jẹ́ mùsùlùmí bá a ṣe rántí màmá wa tààrà a gbọ́dọ̀ gbàgbé bàbá tó bí màmá wa tó bá jẹ́ mùsùlùmí ìyá tó bí màmá wa tó bá jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ náà nìyá tó bí bàbá wa tó bá jẹ́ mùsùlùmí iṣẹ́ ńlá ń bẹ wájú wa o kì pé bàbá rẹ so bàbá rẹ kì nìkan lọ dájá bọ o àwọn kan ni wọ́n bí bàbá rẹ náà iná lọ́fà ló fi yẹ ká mọ̀tàn ká mọ̀tàn ìdílé wa. Se baba ńlá wa náà mùsùlùmí làwọn náà ìyá baba wa ṣé mùsùlùmí ni wọn gbogbo àwọn èèyàn tó bá ti mọ̀ ọ́ mùsùlùmí gbogbo wọn ló mọ̀ ṣàdúrà fún torí ìwọ náà kò ní pẹ́ kò ní jìnnà tí wọn náà fi bára rẹ̀ ń pò wọn ìwọ náà ó ti di pé bàbá bàbá lọ jẹ́ fáwọn kan nígbà tí wọ́n ti lọ àwọn ọmọ ọmọ rẹ ti ń bẹ láyé o ìgbà tí wọ́n gbàgbé bàbá bàbá rẹ bí ìdílé la àwọn ọmọ ọmọ náà ní gbàgbé rẹ̀ torí ní tá a bá ṣe làwa náà gbà tọ́mọ èèyàn sùn. kí ló dé ẹ ẹ gbogbo àṣàkáṣà ní àṣà ẹ má ẹni tó tẹ́ ẹ gbọ́dọ̀ filẹ̀ nítorí àwọn sọ pé ẹ nígbà tí mo ti sùn yẹn òfin ṣẹ̀rí àgan ó fún mi láwàáwí nítorí pé oorun mo sùn ń bọ̀ wá lòfin ṣẹ̀rí àti sọ pé tó bá sùn wọn gbọ́dọ̀ jí láti lọ sẹ̀sì tó bá rí mú wọn gbẹ̀bùn àti kó dìde jọ ń sọ mọ́ṣáláṣí wọ́n bá lọ kú ńkọ́ mo rò pé gẹ́ẹ̀tì ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó sùn gbogbo sàábé sùn wọn á ní wa Abu Hurairah máa bá wa sọ àkókò sọlá takoko bá ti tó kò jí wa anabi nù oorun bá gbé Abu Hurairah lọ ṣètọ́ni ọ̀dà ṣètọ́ni wa Abu Hurairah Bilal Bilal Bilal ti máa ń pè sọlá Bilal ti ti yájú lẹ o ń retí kórìkó alifájà rí yọ ó wá kú dẹ̀dẹ̀ tá alifájà rí ọ yọ àṣetọ́ni wa ń rẹ Bilal bí èèyàn ṣe máa rí ọmọdé tí ó fi sùn ìwọ̀n rẹ̀ ìwọ̀n rẹ̀ sùn járe sùn ẹ̀yìn kí ló fẹ́ máa sọ àkókò sí àsìkò tó sì tó kutu ọ̀pọ̀ àsìkò tó kù pọ̀ oorun bá gbé lọ ìgbà tí wọ́n jí anábì lọ kọ́kọ́ tají gbígbóná oòrùn tọ́ta anábì lẹ́sẹ̀ là anábì fi jí ẹ dákun ẹ wò àtìgbà tó ti ẹ kásá ṣùbà anábì wa ni láàrin. kí ló dé ń gbà mọ́ ní kò jíwa tó jíwa ó ní à ẹni tó gbẹ̀mí yín náà ló gba tèmi anabi sallallahu alaihi wasallam ẹja kú omi o àṣetọ́ni sùn bí àṣetọ́ni wá bá Bilal ńgbà torí pé Bilal ranjú kankan ń retí kálífàjárì ọyọ ó wá bẹ̀rẹ̀ sí ní rẹ̀ bí yẹn ṣe máa rí ọmọdé Bilal fi sùn torí ẹja kú omi torí ẹ̀ tí yẹn bá sùn kò sí ń tọ́sọ náà òfin ṣẹ̀rí àpéká má jì àgbọ́yé ká gbọ́yé òdo táwọn ọ̀dọ́ kan bá ká ní wọ́n pẹ́ má jí mi kọ́ má jí ọba o kọ́ má jí ọba o wọn ò dá fóorùn wọn ò dá fóorùn àwọn akílódé tó bá pé wọn jiyàn kí ni gbogbo aláàmù sí wọ́n yẹ ká kọ́ gbogbo aláàmù ni ta ni ó jí ọ tó ní jẹ sàrìsá ọgbà so ẹ mọ̀ pé sọ láti ní ìsìn ló ń bínú tí wọn bá jí ọ fún sáàrì ẹlòmíì ọ̀kanra tí èsì nù ni gbogbo ara lè dàrú mo ní ẹjí mi ẹjí mi wọn á rí i pé àlùfáàjà rí ti yọ tẹ́kẹ́ tó á jí olúwa rẹ̀ á rò pé tẹ́ ẹ bá ti sùn ẹ̀yìn ọ̀dọ́ àgọ́dọ̀ jí yín ni <laughs> so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ̀jì. Alaikum salaam. obìnrin tó ti so igi tó ti lọ́kọ wọ́n ní sọ lẹ́tọ̀ọ́ kó máa gbélé bàbá rẹ̀ lẹ́yìn tó ti lọ́kọ rárá o torí ó ti dìyàwó ẹ má gba Ṣẹ̀tánì láàyè torí pé níjọ́ tí bá ti fẹ́ obìnrin níyàwó tí ó máa gbé ọ̀dọ̀ yín ó súnmọ́ ká Ṣẹ̀tánì kó jẹ́ kí tírélà ọgbà rìn yín yọ̀wọ́ adìpọ́kùnrin yẹn bẹ̀rẹ̀ sí ní kórìíra obìnrin o yóò máa wò pé irú ìyàwó burúkú wo ló ń fẹ́ ìyàwó náà yóò bẹ̀rẹ̀ sí ní kórìíra ọkùnrin pé à òun fẹ́ ọkọ kò pé òun sọ́dọ̀ rẹ̀ aha kí ló dé tí ń fi bẹ́ẹ̀ lé bàbá rẹ̀ sọkùnrin lọ sọ pé òun ò tí ì níbi tóun ò fi sí ni àbáwọn òbí ni wọ́n tọrọ pé kò ní tí kó wádọ̀ rẹ̀ torí pé à ń fẹ́ kọ́ parí sùkúlù rẹ̀ bí ẹbí wọn ṣe máa ṣe tó bá yẹ kọkùnrin lọ sọ pé òun tí níbi tóun ò fi sí ni àbúrò wa kánjú so yìgì bàbá ti tó bàbá ọmọ ṣe ẹyin ránṣẹ́ palákàrà sọmọ wa bá sùn lé bàbá rẹ ni tó bá sì jẹ́ pé àwọn òbí náà wọ́n ọ parí sùkúlù náà kí ló fẹ́ sukulu ṣiṣẹ́ sukulu wọn bá bàrà ju kọ́kọ́ lọ ni àkí lẹ́ fi lọ́kọ sí parí sukulu ẹ̀ wọn sọ pé à ń bẹ̀rù kọ́ mọ́ lọ ni ní níbo wọn ti máa ríra tó bá lọ lóyún ní kó tó parí sùkúlù ìṣesí yín ti fi hàn pé kò ní dùn máa yín àbẹ́ ẹ̀kọ́ ni bí ọmọ kanu ọ wà ní sùkúlù pólì gan ló tiẹ̀ wà tó àwọn òbí àwọn náà sì finú fẹ́ dàn ni wọ́n fi fọ́kọ àwọn náà wọ́n sì sọ pé tọ̀ ọkọ kọ́ lọ́ọ́ máa bá ní sùkú rẹ̀ bọ́kọ náà bá lọ ó lè ṣèjọ́ méjì ó lè ṣèjọ́ mẹ́ta ó lè sọ̀sẹ̀ kan tó ọmọbìnrin bá lóyún nígbà tó lóyún tó hàn sáwọn òbí làwọn òbí bá ní láyéláyé kò síbi tó ń gbóyún lọ ọ̀sẹ̀ náà ni bí eré bí àwàdà bí eré bí àwàdà kò sáàjọ akọmọ lóorun wọn sáré pé àwọn yọ oyún nínú ọmọ kí lẹ fi lọ́kọ sí láti pìlẹ̀ ẹni tá a bá ti fi lọ́kọ ó ti wà ń pò pé yóò lóyún yóò bímọ kí ni wàhálà yìí gbogbo àwọn bàbá màmá tá à ń sìn ṣe bẹ́ẹ̀ wọn ò dé sùkúù rí o èyí tó dé sùkúù rí nu wọn sùkúù lọ náà ti lóyún o ẹ má bà tàwọn ọmọ yín jẹ́ ẹni tẹ́ ṣẹ́yún fún ẹ̀yin ọmọ tẹ́ ti bàjẹ́ nu rẹ̀ báyìí bọ́yá oyún tẹ́ ṣẹ́ fún kò ní jẹ́ kó oyún dúró lára rẹ̀ mọ́ òbí ọmọ tiẹ̀ ṣe mọ́ mọ́ lọ ṣẹ́yún níjọ́ láyé bàjẹ́ tó bẹ́ẹ̀ ah ẹ̀ mọ̀ tó mọ̀ òfin ṣẹ̀ríà ni tẹ́ bá ti fọmọ lọ́kọ ó ti dìyàwó tìyín ti jẹ́ tẹ́wàá kò ṣe lóyún ẹtùtù wa ba yìgì jẹ́ láàrin ọmọ àtọkọ rẹ̀ báyìí ní kéèké ṣe báwọn ṣe sọnù nítorí ti kọ́ lọ fún ọ lóyún òní ṣèyàwó rẹ̀ má eré ni a sì gbọ́ pé wọ́n ní lèmáàmù ni ẹlòmíì nínú àwọn ẹni tí ń hùwà báyìí sósì yẹ kó rí bẹ́ẹ̀ kí á lè túmọ̀ ẹgbẹ́sìn yẹ rárá ni. كويا كولي بيو سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك